بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يلقى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أشكركم الله وبعلا نجله أنت رأيكياتك يا سوى سوى بيداء السوى olùṣìpẹ̀wà alùsọ́wà àgbà àdúgbò Muhammad sallallahu alaihi wa sallam ìpè ọlọ́nkó bábí náà tàwọn alárí àtàwọn aṣọ ààbàrẹ̀ nítorí wọn bá kó sanú àwa náà tó báwọn ẹrú àwọn òbí wa tàwọn alùsọ́wà àtàwọn ọ̀gá wa tó gbà wá jẹ́ máa lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lọ́gbà tó mọ̀ sáà sanú aláàtúrò kìámù ọlá kùránù kìrìm ọlá aláìlá ìlọ́lá kí wá sí àgbẹ̀sìdánlẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní أننا القى مفيد على كتاب التوحيد شافاوى محمد صالح بن عثيمين شنو كتاب باوا شغل الإسلام محمد بن عبد الوهاب لكم سمعين لسان يلوبا على القرآن الكريم قلت لاني أقسم عبودية حبيبي أما يكون توحيد العبودية يكون اسمه التوحيد ممكن توحيد العبودية توحيد العبودية اه ها هذا توحيد الألوهية جزاكم الله خيرا توحيد العبودية كنا توحيد الألوهية سنة العبودية عبادة يا عبودية إذن إياك عبد إياك أنا عبد àwọn òde yà ní àwọn ìdí ìjẹrú àgbọ̀rọ̀ jẹrú sí ní ẹ̀ka ọlọ́ àgbọ̀rọ̀ jẹrú ayé ẹlẹ́bí ń jẹrú owó ní lọ pé tẹ́ẹ̀sì abdul dinar tẹ́ẹ̀sì kọ́ńtẹ́rẹ́sà tẹ́ẹ̀sì abdul dinar ẹlẹ́bí ẹ̀rú àsọ ní dinar ẹ̀rú àsọ ní ẹ̀rú ìmọ̀ sọ ibú ẹ̀rú owó sọ ibú ẹ̀rú ìkó sọ ibú ẹ̀rú ìkó ní yá kọ́lọ́jú wọ́n yàrá balẹ̀ wọ́n ni wọ́n sọ̀rọ̀ ibu wọ́n ti kọ́lẹ̀ gbé ní àbò kò mùsùlùmí dáadáa èyí jẹ́rù nípa gbẹ̀rù ọlọ́ọ̀bà tó ìdí ìbò dé yà wọ́n náà tún tó ìdí ìbò dé yà ó di wà mọ́ mọ́ bẹ̀rẹ̀ ní ibi kúmọ̀ àkọ́kọ́ nípa ó tún kíláàdì tó ìdí ìbò dé yà àti bọ́lá ti yé wa lọ́lẹ́ tó wọ́n lọ pé sáàmù ìbò dé yà ọ̀nà mélòó ni ìjẹ́rù sí ọ̀nà mélòó ló kú sí ìyá bá fẹ́ sọ̀rọ̀ àti fún aláàárọ̀ yìí قربا ثمانية ساري تقسم العبودية إلى ستة أقسام جاروا الله وبا جاي شيء بدا أقسم النجار ما قال على عام جاروا جنرال جاروا وهي عبودية الربوبية هنا جاروا انتدار عن كاتين في عن وهي لكل خلق gbogbo ẹ̀dá lè bẹ̀rù ọlọ́ọ̀bá mi ò gbogbo ẹ̀dá pátá ìdá náà tí ọmọ bẹ̀rù ọlọ́ọ̀bá one way or the other Allah ta'ala ọlọ́ọ̀bá sọ báyìí pé in kulli shay'in khulqu man fi samawati wal ardi illa ata rahmani abda gbogbo tó wà nù sẹ́mà tó wà nù rẹ̀ gbogbo ọmọ ẹ̀dẹ́rú ọlọ́ọ̀bá àjọkẹ́ ayé ni ìjọba ìjẹun fọlọ wọn máa tẹ̀lé ẹ̀ṣẹ̀ náà bá ẹ̀ṣẹ̀ pẹ̀lú ìjẹun náà nígbà tí wọ́n bá ní kó wọn máa kọrin kó súnmọ́ tó bá dá sí ẹ̀sùn ìdáre kan kò fà bí àwọn kẹfìrí gan ó jẹ́ lọ́ba ọ̀sánmi ìwòye lọ kan sọ jẹ́ ẹrú ọlọ́run bá tó bá special ọmọ tó bá tinú ọlọ́ba wọ́n yẹ ọ̀bọ̀ ti tọ́ àtúlà àmà òun náà ni ìjẹ́rú ọlọ́run ọba nípa ìtẹ̀lẹ́sìn ọlọ́run ọba tó wà jìnnà قال تعالى وعباد الرحمن الذين يمشون على الارض اولى قالوا اما يروا ولو الرحمن قالوا ما انك حتى لريبه وعاد ايت ام كل من تعبد الله بشرعه بوان سلاوة بوان سلاوة عباد الرحمن الثالث خاصة الخاصة ما سبيشل نو سبيشل وهي إدارة الرسل عليه الصلاة والسلام لأن الجسمة نبي الله با الجسمة نبي الله صلى با جل الله با وجيش الله با ديوا والله النور الله كان سبحانه وتعالى نبي نوح في إنه كان عبدا شكورا لازم تبلغ لك لك نو كريم إما تبلغ لك لك عبدا شكورا وقال أن محمد صلى الله عليه وسلم ولو الله سبحانه وتعالى وإن كنتم في الريب مما نزلنا على عبدنا فلا في من تعبدون تسقطوا محمد صلى الله عليه وسلم القرآن وقال في آخرين من آخرين من الرسل ولو أنتم قولتم بني بي اذكروا عبادنا إبراهيم قال لما نتعروا أو يروون عنوان إبراهيم وإسحاق أتمر إسحاق ويعقوب أتياكم كل العيد والأبصار وضوء أصفهم يا عبارة أصفهم في الجناة قال لكم في الجناة لهم وهذه العبودية مضافة إلى رسل خاصة خاصة إليه ولو بفتسلام وبشيرني أو سبحانه وسبحانه لأنه لا يباري أحد هؤلاء الرسل في الأباد تبقى يكون ويسجعي يكون بجبه ويكون بجد الله سبحانه وتعالى يقولون جبه الله بني قال وبالإباء وبالوالدين إحسانا عادة تلوني تلوني أما أبيوا عن جبه فما أما سبالة تلوني هو إسحاق الله وطوى إسحاق الله وطوى إسحاق الله وطوى إسحاق الله وطوى káwọn bí wọ́n ní dáadáa sí wọn ọ̀dọ́ ọ̀rọ̀ bí aláà tábùdó ilà ìyá ìyáwó olùkọ́lù ní ìgbìlúwàlùdẹ́ ní dáadáa àwọn òbí wa a máa ṣe dáadáa sí wọn náà máa tọ́jú wọn ṣe dáadáa sí wọn ọ̀dọ́ ọ̀rọ̀ bí aláà tó fi náà ilà ìwàlùdẹ́ ìsáànà ọlọ́run pàwárà sẹ́ńbẹ̀wò láti máa ṣe dáadáa sí bàbá àti ìyá àti màmá àti bàbá láti máa ṣe dáadáa sí wọn والوالدين والوالدان أو بيجي اسم الأم والأب أخجن مما أبدا من فوقهما ولكنه في أمي وأب وأب أسبق جوار كيوا مما من مما من مما بداني بولان بطلو آه نوت الباين أما بدوانا المليون الباين بسوا جنين ما وعد الشاوات ọmọ mama wa mama wa ni àrí ẹ̀kọ́ ni mama wa mama wa ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyá àgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ọ́rí rí àmọ́ làáfin náà ó fi omi wọ̀ lọ abdulad àmọ́ lọ́dọ̀ bàbá àti màmá àwọn tó súnmọ́ àdùn ojú kọdù òkú tó máa kọ́rọ́ bá mi kú nípa káàna àwòlá àti ìfìyàlì wọ́n bá tó wá súnmọ́ bẹ́ẹ̀ náà ni ó fi tọ́kọ̀ máa ṣe dáadáa sáà méjì àbí gbogbo wọn وإحسان بدل المعروف كان في أن ما أدري بدل المعروف ما سنتدع بدل ما سيكون في قوله نقول وبالوالدين إحسانا جدا وقضى ربك ألا تعبدوا إلا إياه الله في ذلك ما سيلا سيكاسيا دائما يقول وقضى ربك الله ألا تعبدوا إلا إياه يقول فلان سبحانه وتعالى دليل على أن حق والدين بل حق الله التوت الأوبة دير التكلم أو في ضمير أودي التوت الأوبة دير أو في ضمير أودي ده kẹ́bẹ̀ bá ẹ̀tùtù nǹkan kíláàfẹ́ wí wọ́n fẹ́ pé ìpínlẹ̀ ọba lẹ́yìn rẹ̀ tó kọ̀ọ̀bí orí ìta ìpínlẹ̀ ìpínlẹ̀ àtìbọ̀ كانت you هو لو من يطيع الرسول فقد أطاع الله هو أطاع الصلاة وخليه لو إن شاء الله بقوله وفي بداية سنة لا يتبعه حبيب محمد صلى الله عليه وسلم أدي وقل هو فقني أدي والله تعالى أعلم كفر أيوه نعم أنا مؤمن الله أكبر فإن كلا أن aina haqqul rasul sallam mo ní ẹ̀kọ́ tẹ́lẹ̀ wà òdìrí inú ìpínlẹ̀ ìtọ́jẹ́nu bí kíkọ́ sí kó àmì kọ́ wàpọ̀ ni ìgbàlú ó ti kúṣù wàpapọ̀ ni ó ti tọ́lọ́ àtàlẹ́ ìtura ó ti wàpapọ̀ ni ó ní ọ̀dọ́fà ní àbí ẹ̀rọ ìpè bí a ní akọ̀lọ́ àtìkọ́lọ́ ọba ìtọ́jẹ́manu ó ti kú sínú tó kọ̀kọ̀ ní hakki rasul sallallahu alaihi wa sallam لأن الله لا يبدأ إلا بما شرع الرسول لا برو سنوبا àyàfi ọ̀nà tó lùdì ó di wa nígbà wọn tó kọ́ báyà ìṣẹ́ ni wọ́n ṣàbí ìṣẹ́kùn ìgbà ṣẹ́dá báyà gánà kúta àwọn akókò orí jìkú orí jìkú wa náà ó mú sí ó náà ní ìkàmbẹ́lẹ́gbẹ̀ẹ́ kò sí ìṣẹ́ ń bẹ̀ wọ́n àwọn aládùúgbò àti ọmọ alùlù ni ìfún tí ó ẹ̀kọ́ ọlọ́tí lápá ìsìn bẹ́ẹ̀ láti ẹ̀mí wọ́n ti ń bọ̀ àrọ́ agbóso wọn nínú áà ìlú ọrún ní ọkọ̀ ìmọ́tò rẹ̀ tí wọ́n ah, wọnú ọjọ́ ìpínlẹ̀ ọmọ olùwẹ̀ kọ́mù rẹ̀ gbogbo tó mù jẹ́ kì í fi di gbogbo apáwa ń ro gbogbo apáwa ń ro àwọn àmì ìrù ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ó ní àtúntò Ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ọlọ́run ló mú. Ẹ̀rọ kí o wà lè mú tí ọwá lọ́dọ̀. Ṣé wọ́n ṣe o? Dáàmà rò kúrò lọ́pọ̀ ìjọba ìrọ́kádà oníkà ìlú. Ọlọ́run bá kúrò àlùmúyà sí ìbọn ọlọ́run. Ó dílé, ìjẹ́ ńlá ni wọ́n ń àwọn gbogbo ẹ̀yìn méjì ìjọ tí wọ́n gbọ́ sí ó lè bá àtọ̀kọ́ báyà gbogbo ẹ̀yìn báyà ni nígbà tí wọ́n mọ̀ kọ́ bẹ̀rẹ̀ bí ọlá orí pásítọ̀ tàbí àgbà ṣọ́ọ̀kì àkọ́kọ́ ìjọba ń tí wàhálà bá bu ẹkún wọ́n ní ah bí mo tún gbára ẹkún wọ́n bí wà bó lórí nìyí ìpínlẹ̀ ọlọ́dún wa mọ́nà ìsìlá gbogbo bí káàkiri ọ̀gá ṣe ṣìlẹ̀ rí wọ́n tó wáyé pé bẹ́ẹ̀rù mọ̀gbìlì ààrẹ yìí mọ́lọ̀ dọ̀ọ̀lì àmì ṣáà ìbámu ṣùgbọ́n rẹ̀ ní pẹ̀lú báyà bá ti rí dà gbogbo ń tọ́ ń bá ń ṣe tó lórí fún un kìṣà òbí sínú ìṣìlẹ̀ rí lọ́wọ́ bá àfáà ìjà ń ṣe yìí ìjà ìjà ti pẹ́ kí ìgbàlá lọ́dún máa kàkiri rẹ̀ ṣáà bá láìsí ó ní ìgbà pẹ̀lú àfihàn ọlọ́ba ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah náà bí wá pé ẹ̀kọ́ tó ọba àti àlébì sí lọ́lọ́ àrùtọ̀ ó wà papọ̀ ni gbogbo ọgbà ọmọ ọlọ́wọ́ pọ̀ ni wọ́pọ̀ olùhù gbọ́dọ̀ pé إما يبلغن عندك كبر أحدهما أو كلاهما gbọ́wọ́ máa pé èyí tí ìgbà ìgbàmọ̀ ẹ̀ lọ́wọ́ náà bí ẹ̀ ó lè àdúgbò máa ọmọ ní àgbégbà ní àwọn kìlá ó máa tọ́wà lókè ìdíkàtì màmá ní bàbá gbogbo ẹjọ́ ìgbàmọ̀ lọ́wọ́ fana takùn lá ọmọ òfin àti òfin wọn ó lè dúró tó kébì sílé àti bàbá rẹ̀ bàbá rẹ̀ fún bàbá rẹ̀ lóde bàbá rẹ̀ fún bàbá rẹ̀ ayé ọ̀fọ̀ àbá ànàkùnmá ìdíkàtà وفي قول إفتانا يقولون إفتانا الحبل معروف هناني بس من تنك بالحلول من يجور قل فلا تقول له ما أفكت الأذى ما مقت الأذى ما أنا أف أي أن تدرجوا تدرجوا لأنك إذا كنته تدعو الله فما فقد تعذل تعذيان بذلك يؤمن كفلا طوى يكفلا بطوى ما يجي في الآية إشارة إلى أنهما إذا بلغ الكبر صار عبثا على ولدهما وجود هذا nípa àdìpé eré lọ ìtumọ̀ mílíọ̀nù ọ̀rọ̀ wọn jẹ́ eré lọ́wọ́ àwọn kó máa ṣe sùúrù pẹ̀lú ọlọ́pọ̀lọpọ̀ fọ̀dá ti dọ́ dẹ́rù ṣáàl ṣáàl tó máa ké sí ti kìí kan wà bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún ma ní kìí kan wọ̀lá tó máa hàrù fún ma ṣe fúlùfáàl wọ́n sọ̀rọ̀ sí wọn ló gbóhùn sókè ìzà sáà fìlfìl ọ̀kọ́ọ̀lù tí bá ti aburú àwọn bàbá ti aburú ní gbólóhùn níbi iṣẹ́ àti wọ́n sì ti ń fojú ọ̀dà nípa ẹsẹ̀ wọn àbí nípa àbúrò wọn ìwọ́n má ti ìlú ẹ̀ wọn ní ọ̀sán ọ̀kọ́lù ọkùnrin lọ́kọ́ máa kọ́wọ́lọ̀ nkàrí máa máa sọ̀rọ̀ dáadáa sí wọn ẹlẹ́yìn náà ni gbúrò tó dáa ẹni ìjọba rẹ̀ nù ọ̀sánà tí a yìí gbèrèdò pẹ̀lú ìfarabalẹ̀ ọkọ̀ máa ní ìnà ìfarabalẹ̀ ẹ̀ tó rà kàó sí ọkọ̀ ń bọ̀ láàrẹ̀ yọ̀kan báyìí àfẹ́ ọ̀rọ̀ jésù mi wọ́n sọ fún báyìí kọ̀rọ̀ tó sọ òdodo ni ọlọ́pàá tó fún mi ọ̀tọ́ sọ òdodo ni ọlọ́pàá ní ti ẹ̀kọ́ gbà báwọ̀ rẹ̀ bàbá kan gbọ́dọ̀ wọ̀ bàbá kan gbọ́dọ̀ bàbá kan ni kí wọ́n sọ ọkọ̀ tó gbọ́dọ̀ bàbá ẹ̀ bá ń sọ bàbá ẹ̀ gbọ́dọ̀ bàbá mi ọ̀rẹ́ mi ló tiẹ̀ ṣe ìgbà tó ń lórí ọba ọba àwọn akẹ́kọ̀ọ́ tó pọ̀ ní ó dé wa wọ́n kọ́ wọn ẹ̀gbẹ́ wọn mú sí ìgbà mú sọ̀rọ̀ wọn ní ìpínlẹ̀ ta ní irú ẹ̀ náà ní irú ọ̀rọ̀ tuntun ti pé ọ̀rọ̀ tuntun ẹ̀ ló ṣe ń pẹ̀ ọ́ ìbẹ̀rẹ̀ pẹ̀ ìbẹ̀rẹ̀ pẹ̀ wá. ìdè ní náà lọ́sọ̀ àbí ẹ̀kọ́ ni àwọn ẹ̀ ló ṣe ń pẹ̀ àti ìrọ̀lẹ̀ pàdé àmọ́ ìrọ̀lẹ̀ pàwọn ó ti wúwo jù. àbá bọ̀rọ̀ ṣe ń pẹ̀ àbúrò bẹ́ẹ̀ ni ìwọ náà yàrá ẹ̀kọ́ ni àmọ́ kò kò wúwo tó ìgbà

كقولك أعظم الله أجرك الله لا قد يكبك الله لاين أبشري يا أمي ما أدنوه أبشري يا أبي ما أدنوه وعما وما أشبع ذلك يكتب جيره فقوله كريم يكون في في جسده يقول عليه يقول على السيئة في الجرم كله mo gbé gbé náà sọ mo gbé gbé wọn náà sọ̀rọ̀ fún ikọ lọ àlá àpọrọ ṣáà ìfẹ́ àti báyọ ọmọ ìrànlá rẹ bí ìṣàbájáde تبارك وبارك قال يتلمنا الدعاء من ذلك يوم كسنو ذلك أخباني أما الله الله أبدو إنك عليه أما كان يقدا كان يسلك وإنا سندهما لمن في الكيس أما هي وقلوني أما هي وقلوني أما هي وقلوني وشاهد من هذه الآية كان يقولوا له يقولوا له

أركان لا إله إلا الله مجنان يعني. النفي والإثبات لا إله نفي وإثبات نجني إلا الله يعني أن لا تعبدوا النفي إلا إياه الإثبات ودي فهذا هو التوحيد إليه جميل عن نعم، إمضان لك سبحانه ودقته بالنفي والإثبات أجوا قالوا يتعلمين بأني إثبات ونفيه ẹlòmí ní nẹ́fì kò ní his back ó ní wa nígbà àwọn ọjọ́ ẹgbẹ́ wọn lọ wípé kò sọlọ́n sọlọ́n wọn kà wọ bóun kò sí his back fún ọ ẹ lọ́wọ́ ọgbà alọ́wọ́ bá ń bẹ àmọ́ àwọn àbádà ń bẹ ọ ọ máa ń bẹ àwọn ẹgbẹ́ níbi sábà sábà kò síbi dé ní ẹ ọ ẹbùrọ̀ lọ bẹ bẹ̀rù àgbàlagbà oyin ọlọ́ọ̀bá ń bẹ ìyẹn wà bẹ̀rù ìyẹn lẹ́mẹ̀ta ọlọ́wọ́ bá gan sọ́nù kùránì nígbà wínú kọ́ wọ́n ti àmì àyà wọ́n á pààyàn nígbà kùránì náà wọ́n ní ọlọ́wọ́ sọ́nù kùránì fẹ́ bìrì yìí lẹ́mẹ̀ta kẹtù bí ọlọ́wọ́ lẹ́ẹ̀kẹ́ wọ́n ti àmì kùránì sí ọkọ̀ ọlọ́wà bẹ́ẹ̀sì lọ́wà wọ́n bí wa ọlọ́wọ́ ní kan láti fi sùkánà wọ̀ sàálà nínú lẹ́rù kú sí ṣó wà ọ̀dọ̀ kọ́fù tọ̀bí kílèyìn kílèyìn eléyìí kọ́fù tọ̀bí kò tí wọ́n bí ẹgbẹ́ rẹ̀ ọlọ́ bẹ̀rù màálù ìgbàlẹ̀ lọ pé àbúrò àgbàmílá fún màálù náà àyà ló ti kí kọ́ kọ́fù tọ̀rì ilé ní káyà àbúrò káyà ló ti àfọ̀kọ́ ìyá ẹ̀ fọ̀ àbúrò àwọn fún mi ní àbábílà bẹ́ẹ̀ ni kí ẹ bí mi yọ ọlọ́ọ̀bà tó jẹ́ tó fọwọ́dọ̀ àná ìlà ẹ̀yọ́ náà bá wà nífìlìsì wọ́n sì bá lè kíyà kan tó bẹ́ẹ̀ sọ láìsí. Ọ̀wọ̀ ẹ̀rìkì ayé wà lónìí ẹ̀rìkì ayé wà lónìí rà. Òru jẹ́ náà ìyá ìdára yìí. Á ilé ìlú tó ti dájú. Ó ti máa bẹ̀rẹ̀ ọba àkọ́lọ́ mọ́fìdí àrùn wa lọ́ọ̀bà. Kí ni a kó jọ kúkúrú láàánú ọ̀rọ̀ ọ̀la ni ìyá ọlọ́run ó wà lóríṣiríṣi ó wà lóríṣiríṣi ó ti yé wa ló mọ̀ sí ẹ̀gbìn kọ̀ọ̀kan wọlé àti ẹ̀ka yàrá. Ọ̀la àdúgbò ìṣíkí fìyẹ. Ìyẹn wọn fáyà fi ní kó mọ tó sì bá ìlú yìí mọ fáyà. ọkọ bẹ́ẹ̀ni ọkọ bẹ́ẹ̀ni ẹ̀ ń tọ́jú ọ̀rọ̀ òsì di akánì bí ìjọba ẹ̀ lọ́wọ́ báyìí pé láwọn ẹ̀mí àwọn obìnrin lè fọ́kẹ́rì ọlọ́mọ fáyà kò wí òsì ní ìdí akánì òsì dábàá ọmọ ìfowópamọ́ fún òsì dábàá láti mistake àbúrò ìfárí lọ́nìí ó ní òsì àti kúfù ọ̀rẹ́ ni wọ́n àbí orí kùsì ni wọ́n tó kiri yóò sì báyìí àti wọ́n kékeré ibi kò kú ìgbàlára à ìlú wo ìlú Islam ni bá àfà ni bá àfà ló ń fi kọ́ ń gbà ń gbà pé wọ́n ń pín ráìsì àti two hundred naira ní mùtùkà àti two hundred naira ní chọ́ọ̀chì àwọn ẹlẹ́hàá tó burú sí ní ọ̀rẹ́ tó láì ẹlẹ́hàá tó láì nítorí two hundred naira àti wọ́ọ̀dì kọ́lẹ́jì ráìsì mùtùkà òfin ọlọ́mọ ọdún àlewà jùlọ fún ọmọ wa kí ṣe tẹ̀lé sí nàìjíríà wà ní ìsinmi àwọn churches ní àwọn churches àwọn tó tẹ̀ wọ́n yẹ pé àwọn lọ sí àwọn IDB camps wọn yà àti IDB kẹ́gbẹ́ camps wọn yà láti láti láti máa kọ́ ọmọ yẹn ọmọ yẹn láti máa àwọn ọlọ́wọ́ láti máa kó skill nípa kọ́ iṣẹ́ carpentry gangan ó bẹ̀rẹ̀ láti wọ́n ní christian àbùkù ló dẹ́kun tí wọ́n lọ́tọ̀ lálálálálá nígbà gẹ́wọ́n bára díyàn bára díyàn ọ̀gá ọ̀dá mi sálámà dáadáa mọ́rin ọ̀gá lè ó di wa ẹ́ ó lè kọ́ ọmọ wa mùsùlùmí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ sòrò ó ní ká ọmọ fi ìtara ti ń tọ́lọ́ sílẹ̀tọ̀ mi ò ní kí báyìí ìgbà sílẹ̀tọ̀ kí mùsùlùmí ọkùnrin ọfẹ kristian obìnrin tíwáyé kọ́ máa ṣàlàyé ní obìnrin ní ìsìnkú ẹfẹ kristian ọkùnrin máa ìdíkàjọ ní ìkọ̀ndẹ́ẹ̀n ìṣàkọ̀ndẹ́ẹ̀n export ẹ̀ ní gbogbo ẹ̀ ló gbọ́dọ̀ ní ìlú ẹ̀ ní ìfẹ́sẹ̀lẹ̀ yìí the only thing to make effort kí ọmọ ìṣàlàyé yẹn gbọ́ àmì nígbà tó máa mọ̀ kọ̀ọ̀kan ọ̀rọ̀ ìgbà tó kéde náà òye kan láti fẹ́ yẹ̀ wúdíà òdí àlóbìnrin kan ní ọmọ ìwọ̀n kọ̀ọ̀kan mẹ́rin bá mi kúkú fún fẹ́yàwó dúdú kan lọ́fẹ̀ẹ́ kọ́lẹ̀ ó ní ìyá mi rẹ̀ haramu ní ilé ìjọba haramu rẹ̀ àmọ́ kíkà ní ìmọ̀ kọ́lá tó kọ́ kọ́lẹ̀ káà tó bá tó kọ́ haramu rẹ̀ ọlọ́run sì tó kọ́ra ní kọ́ra rẹ̀ kó yẹ ẹ kí kò láwà sí ìlú rẹ̀ ẹ kò bá sí kí irú ọmọ yẹn wáwá ánsẹ̀ ní ìṣẹ́ ọlọ́run wá sí ṣe wá nọ́mbà kọ́ yẹ ọmọ public record bọ́ọ̀lù àwọn yìí bó ti bó ti bẹ́ẹ̀ sílámù wọn kí wọn láti kọ́ mẹ́rin kọ́mọ sí ẹ̀jẹ̀ nínú gbogbo nílò friday báwo kan láti fún yẹn. ọmọ kí wọn àti bí ẹ̀kọ́ lórí yẹn kéèkó kí wọn tẹ̀lé wọn bínú lórí pé ó fẹ́ kí ẹ̀kọ́ tó láti lórí kéèkó kí wọn tẹ̀lé ó kí wọn tẹ̀lé ṣé ẹ̀kọ́ tẹ̀lé lórí yìí àmì ti ẹ̀rọ ọ̀rọ̀ tẹ̀ lánàá níjà ni àwọn àtàwọn àtọ́gbọ̀n lọ tó kì í ẹ̀ àwọn náà ṣe lé olùfẹ́ ní ẹ̀tọ́ kí ọkùnrin fẹ́ obìnrin. ẹ bá wo ìjà tí èmi kò ká fún kí nìkan láti gbé láti fojú wọn ìjà tí ara àwọn kírísítẹ̀ náà lò fún àwọn ìgbé láti kí wọ́n ní kí ló tẹ̀sà nínú eléyìí tí pé ó wá sọ́kà ìdúrà ìdílé rẹ̀ tó yẹ pé àwọn sáàsọ̀ ìdí yẹn wọ́n ti yarí pé ọmọ àwọn ò ní fẹ́ ẹ̀rẹ̀ mùsùlùmí ó ní wọ́n ti tó special ìdíje àwùjọ bí mo ní pé torí pé ìyá ọmọ tí bí ní owó jù lọ. ìlú mẹ́rin wo tó wà ní ó ṣe pé pé àsọ̀kúrò ìgbà ìlú náà ti àsọ̀ pé òun náà ju owó lò. báwo sókè bí àwùjọ ní nígbà tí ìlọrin àti ìdáhùn ninety percent nítorí náà ninety àwọn tó wà lẹ̀ òṣùgbé ni wọ́n lè ní ilé mọ́ fàájì gbogbo ọmọ ogun òṣùgbé ní ọjọ́ náà kọ́ọ̀tù ojoojúmọ́ àwọn tí ti ronú wọn pé báwo láti dáhùn rẹ̀ ló ní àfíṣù pọ̀ nílò báwo láti dáhùn rẹ̀ fó sínú ẹgbẹ́mẹ́tì àwọn ọmọ àwọn míì tí wọ́n ti most of them the tí wọ́n ṣe mọ́ náà ṣe ẹ̀ka fi ọmọ wa fún wọn àwọn ọmọ dàrákì ìgbà ọmọ wa fún ẹ̀ka bọ̀ so ìsí náà ìgbéyàwó plan láti jẹ́ pé wọ́n àwọn náà ṣe àwọn ìṣàkóso àwọn ọmọ ìpè ìdíje ilẹ̀ àwọn tó gbé gbà gbàgbà ní láti rí àwọn ìlú yìí kó wọnú ìsẹ́yìntì àti gbogbo la àti ìsẹ́ tí ó sì gbọ́ àti ìsẹ́ tó rà ní àwọn bẹ́ẹ̀ ti fúkà nǹkan wọ́n sọ wọ́n bá wọn bá wọn lórí o òde ilé open letters from the most powerful of all mankind òde ìgbà náà alẹ́ náà fún mi àbí wọ́n súnmọ́ sí ìgbà náà àwọn àwọn àwùjọ gbọ́rọ̀mù máa tẹ̀lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ṣàkàlù lọ sí lókùnmọ́sùn wọn á bi sáyé ọ̀lẹ́ àlè rẹ̀ tó àkọ́mọ́ sí àfihàn wọn á fi ní ní ní àwọn tó bá gbọ́ ní àgbáyé káàkiri káàkiri ẹ̀ ṣeré ìṣòro ṣe wà lọ káàkiri sáyé tó fi kí ọ̀nà wọn fi káfí àgbáyé wọ́n ti sọ̀rọ̀ ṣe é kí ìdáwó ẹ̀yìn bá tiẹ̀ àti ọ̀nà tó ń bọ̀ nínú àhámà ní kí ìṣòro kò lọ lọ ẹrú ìgbìmọ̀ sábà tó lè friday ọjọ́ bá ń àtúnwọ̀n ẹ̀sùn wọn ọjọ́ bá ń gbogbo bí ẹ̀sùn fún un pé síta ló ń parí lọ́pọ̀ lóṣù yìí ní ọ̀pọ̀lọpọ̀